ṣèlè ọmọ ìjò tó pàlàpà ló fi dààmú bùrù. nǹkan tí mo rí ní ìgbà tó jẹ́ kí n wá nìyẹn mò ń wáṣẹ́ ni sà. bẹ́ẹ̀ ni sà. sẹ́yìn lẹni gbé ni tẹ́ ń lọ ẹ bọ́ bì ẹ dúró báyìí. kí lẹ́lẹ́ ẹ fẹ́ ná. nǹkan tó lẹ̀ síta iṣẹ́ iṣẹ́ mò ń wá sà. Ah. kéèmọ̀ ṣe iṣẹ́ àkántàǹtì ní ẹ̀kọ́ bẹ̀ aṣọ́gbà ni o aṣọ́gbà. bẹ́ẹ̀ ni tí ọmọ bá wa gé fúláwà tí yóò tún mọ bá wa tún swimming pool ṣe yóò mọ tún gbóná àyíká ṣe ìgbà míì gan yóò tún mọ bá wa fún ajá lóúnjẹ. máa ṣe kò tí mi ò lè ṣe máa ṣe ẹ pẹ̀lú ẹsẹ̀ bí ọmọ bọ́tà iṣẹ́ lè ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo kà lẹ̀. màá ṣe kí ṣáà ti máa rí owó mú sẹ́nu màá ṣe kò síṣẹ́ tí mo lè ṣe. ẹ ṣe máa ń sojú náà nu jẹ ṣe ni wọ́n gba iṣẹ́ tán ní ìsìn tẹ́wọ̀n ṣèbó lórí ní ìṣèbó sọ̀gárí kọ́mọ́dé pé yóò lọ láì kí jù mí lọ. ẹ wo. ẹ̀gbọ́n má ṣe bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run rẹ jọ ẹjọ. níta ẹ tún dọ̀bálẹ̀ ẹ ṣe. Ọlọ́run lójú ṣàánú ẹjọ máa ṣe. tó bá wá já sí pé mo jẹ́ ọlọ́rọ́gà ní ìsìn kí gangan ní òjì rè. wọ́n máa rí nǹkan wọ́n máa fún nǹkan wọ́n máa fún nǹkan wọ́n máa ṣe yín dáadáa. ìyẹn máa promise ogun kéèyàn fọ́n bù. mo promise yín. ogun ya wèrè ogun sán lórí o. ẹ̀gbọ́n my word is my bond mo promise yín. títẹ̀ lóde tẹ̀yìn èèyàn máa ń ṣe bí olórí ibú báyìí gan náà àìkú balẹ̀ bá ti ṣe owó ní my wife is my bond tá à ń bí ọ̀n gbogbo yun ojú ti ń ṣèbò èbó ta ni ọmọ sọ kó kó rádaràda lọ mọ kókóró hàn mí mọ kókóró hàn mí ayé koro ju gbogbo ẹ lọ ohun gbogbo lọ́wọ́ orí ni o ní bá mú ọ lọ ní ìsìn tí wọn bá gbà ọ ṣiṣẹ́ kò dúpẹ́ lọ́wọ́ rẹ torí bá sì ta kò yín tí wọn ò gbà yín tó. Yes. Come in. Ẹ̀ka ẹ̀yìn ẹ̀ka ní bèrè yín ó lóun wá ṣẹ́wá mo wá ní kọ́kọ́ wá sọ fún yín kó tó di pé mo mú wọlé. Ok, mú wọlé. Má bọ̀. Hmm. Ok, um, ìwọ lè padà sí duty post ẹ̀ kí Yes. máa lọ. ṣé kò sí. you're welcome gentlemen. Um. lorúkọ yín you. Oru komi ni adéyẹmí. adéyẹmí ṣé ìdílé ọba lẹ ti wá ni. rárá o wọn kàn sọ mí ni mà. Ah, ok um, ojú yín yìí ó jọ ojú yàn tó fẹ́ ṣiṣẹ́ o. mo mọ̀ máa mo fẹ́ ṣiṣẹ́ i'm a graduate mo wáṣẹ́ sí tí. mi ò rí ṣẹ́ṣe ara mi lè fẹ́ jalè tó ẹ̀ mo pé kí n wá nǹkan tí mo máa fi jẹun. Ah, ẹ hmm. hi sis <laughs> welcome. how are you. ẹ káàsán <laughs> i'm fine ẹ̀yin kọ́. i'm fine hello. Excuse me, guys. No, sorry. Oh, okay. Um, this gentleman, he's here seeking for the vacant position. Ah. Yes, ma'am. Um, gentleman, yeah. welcome. Yes, ma'am. Thanks, ma'am. What's your name, please? My name is Adeyemi. Adeyemi... Smith. Oh, okay. Sorry ṣe rí nǹkan tá a lè mọ ẹnu ọ̀nà ń bẹ́ẹ̀ ni ma housekeeper needed torí ẹ̀ mo wá ma. <laughs> Are you sure you can do it? Yes ma, I can do it. I'm very strong. Kò síṣẹ́ tí mo lè ṣe ma àfi olè nìkan. Mo lè ṣiṣẹ́ ma. I can do it. What's your work experience? Uh, work experience mi gangan ni kò jẹ́ kí àwọn company kọ́ accept mi torí tí mo ń ṣe tán school kò sí company tó jẹ́ kí n ní experience wọn ò accept mi torí mo ṣe ní pé kí n wá nǹkan tí mo lè ṣe àtọ́látọ̀. <laughs> well um, actually kò kí n ṣe post um, housekeeper nìkan la need you be doing other things like um, the role of a gardener and some other things do you think you can do it. yes ma i can do it ma i won't disappoint you. Um, because nǹkan tí mò ń wò yìí ṣé ẹ fíìl pé ẹ máa fi ṣẹlẹ̀ gbogbo yìí lọ. Ah, mi ò ṣèyàn bẹ́ẹ̀ mà mi lè ṣe bẹ́ẹ̀ mà. okay no problem over to you sis èmi fẹ́ lọ ṣe nǹkan lókè. Mr. Adeyemi. Yes, ma'am. Emma, worry. Eturishe. Ah, Eshima. Oh, no, no, don't do that. Don't worry. Get up. No, no, no, you don't have to. Yes, ma'am. And um, accommodation work for me. So all you have to do is bring your belongings with you. Ah, No, gratitude. Amen. Amen. It's fine. It's fine. It's fine. No problem. Um, Nuru will see you out. Okay. Okay. Yes, All right. <laughs> ló fi dààmú bu ìfẹ́wò rẹ̀ dídá lẹ́gbẹ̀dá kí màmá yìí ṣe lé ọmọ ojú tó pàlàpà. Oh yeah. Okay. I love you too. Koitoe, what more do you want? Kó jọ ẹnu ẹ ti dùn jù. Mm. <laughs> okay. So it's just me. think well. Alright, baby. I'll see you later. Go take care, <laughs> Bye. Love you. <laughs> Yeah. ìṣọ́ mi má gbàbọ̀dé lórí mi àpẹẹrẹ ah, precious ni o ó kàn dúró sí passage mẹ́rin láti ẹ̀kọ́ mi kọ́ mi ní fẹ́ kó máa rí i pé mò ń gba bedroom mẹ́wàá all the time kò yẹ kó má lọ suspect anything. kí ló ń ṣe ń passage kan ó ń property Daddy, ẹ ní ìwọ ló ń sọ̀rọ̀ <laughs> property Daddy. ẹ o ṣé lè tó ti kó àbẹ ètò wà láyé. má dà mí lóhùn jáde. <laughs> bàbá tó ti jẹrà sí i. ọba mi sìn. mi sẹ pàjá. my whole property. Precious. Who they decide country me now. Má jẹ́ ká lọ Dubai. Ṣé mọ̀ pé fan Dubai ni mí? I know. But okay. Which country would you prefer? <clears throat> Sori, um, ó máa wọ̀n mí kí a lọ island countries here. Sori, wàá love gan-an. The experience is one of a kind, trust me. Dublin. <laughs> You read my mind. Dublin, trust me. We love it. Madam, yeah, pè mí mà. Ah, mi yeah n rò bí mo gbọ́rúkọ mi ni. Ah, bóyá o ṣe mistake i didn't call you. ok ma ẹ kú jókòó. good afternoon. good afternoon. so yeah. tani guy. oh sorry um, gardener ti a ṣe employ ni adéyẹmí lórúkọ ẹ. ṣorí bọ̀bọ̀ tó ń wọ he's very very hardworking. Oh, really? yeah in fact mi ò regret pé I employ ẹ. Okay, that sounds good. But I wanted to know that I've got my eyes on you. Kí ló mi? Má worry lórí yẹn. Dublin sealed. Sealed. <laughs> Àwọn òdì ń fò lókè lálá o, olóhùn fẹ́ mọ́lúwà. Ibi tí ó fòdé kò yé ènìyàn. ibi tí ó fòdé kò yé ènìyàn. àwòdì ńgbò ló ń fò lọ gangan ìwà àti tàlẹ́jọ́ ní to tó tún kọrin òwe nulẹ̀ ṣégeṣe mi lọ sa ń fún. wà ní sùúrù sọ́run ẹ̀sìn mi ni géètì ló kó wà kí ló ń ṣe mí báyìí mi ò wonderful so ó ti dì bẹ́ẹ̀ èmi lọ sọ pé géètì ló kí n wà ìwọ sọ mi fún mi lọ́jọ́ kìíní àná tó dé tó dàbí kírímínà mi mọ Adéyẹmí báwo ni. orúkọ mi ò ṣe Adéyẹmí Adéyẹmí ni orúkọ mi. whatever after all o n ṣe prince now and you Ìbílẹ̀ eh. wàá ṣe gate for me. àwòfẹ́lẹ́ bonú ó tún pọfọ sórí pé olórí. kúrò bílẹ̀ jáde get out. wọ́n lè ń jẹ́ kẹ́lẹ́ ọmọ sọ̀rọ̀ sí mi àǹtẹ̀mí èkì tẹ́lẹ̀ yìí sì mọ̀mọ́ fi ìfi géètì ìfi fọ́nà ọkọ ẹ̀. lórí bí kọ́sí ẹlẹ́sọ̀ èmi nìbílẹ̀ Mugabe ni mo bó ń ṣe of course àní ah, bó ṣe máa ń ṣe nìyẹn. okay kò sí problem jọjọ ń pè padà alright adéyẹmí. madam. kí ló tún fẹ́. mo ní kí wàá sọ nǹkan fún yín ni mà. okay have your seat mo wà ókè tí mo ṣe wà báyìí. ṣeré mi mo ní kó jókòó sit down. Uh, I'm okay like this ma. okay kí ló fẹ́ sọ. arákùnrin tó kúrò ń bí ń sìn hmm. ẹ má bá travel ẹ má bá travel rárá in fact gbogbo nǹkan tó wà láàrin èmi èjì tẹ káńsùlẹ. ṣó mọ nǹkan tó ń sọ ṣá. madam. ṣó realize pé boyfriend mi ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀. ìgbọràn ó sàn ju ẹbọ ríru lọ ẹ jẹ́ kí lọ continue iṣẹ́ mi níta. adéyẹmí but boyfriend mi ni now kí ló ń sọ. nǹkan tí mo rí ni mo sọ yẹn mà do you copy. Huh? What did I just hear? Ah, do you copy? ta lélẹ̀. babe ìgbà ojú ò lè dàbí ojú ẹ ni o. nǹkan tó yàn bá dẹ̀ mójú tó òun ní pẹ́ lọ́wọ́ ẹni precious graduate mà ní ẹ̀ o dẹ̀ ti parí masters ẹ̀ for God's sake. ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó ń try láti sọ pátápátá ni understand but mi ò mọ anything nípa iṣẹ́ ìkídádi tó kù PA wọn àti ìyàwó wọn ló mọ dẹ́ẹ̀tẹ̀ so doing it now would be so difficult for me. no it can't kíkọ́ ni mímọ̀ nǹkan téèyàn bá kọ́ òun lèèyàn mọ̀. okay fine màá wá nǹkan ṣe. are you sure. yes. like now now now. <laughs> o lè má jẹ now now but definitely I will do something about it. better. <laughs> okay Um, ọdọ ni mo lọ sí ìwọ ńkọ́. mo ní láti dọ́dọ̀ mechanic because mọ́tò mi wà ń bẹ̀ ó dẹ̀ yẹ kó ti parí ẹ̀ so kíkọ́ check. oh ok fine check kí drop. lórí mi àpérí ẹ̀dá mi èsì bí mi má kí n ẹ risk tó wà nù business tí o ò ṣe rí ó rí bákan lójú mi o rísì ẹ̀ pọ̀ o. wọ́n máa sọ̀rọ̀ báyìí náà mo ń sọ̀rọ̀ bí ìgbà tó wù mí mi èmi Bọ́sùn the smart guy ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ṣe pátápátá ni mo ti map out now mo ti strategize everything kò sí loopholes kọ̀ọ̀kan rárá so ọkùnrin balẹ̀ èmi ló yẹ bí mo ṣe ń ṣe nǹkan mi èmi ló yẹ kò dẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀. ok mo gbà tiẹ̀ jẹ́ ká rò pé o ti rò bó ṣe fẹ́ ṣe but means wo ló fẹ́ fi ṣe because mi ò tí ì rí yẹn lórí table. <laughs> má máa sọ̀rọ̀ bí ìfowópamọ́ mi precious ni mo máa lò inú ni mo máa dì of course tábà de dé ọ̀hún tó bá múlẹ̀ orí ẹ̀ ló bá ṣe ẹ tó bá dẹ̀ jẹ́ lọ náà fine life goes on ni. <laughs> ah precious Omo lomo? kò ń ṣe ọmọ ọlọ́mọ girlfriend tèmi ni. ṣé ti yẹ máa disturb ara ẹ lórí yẹn kò tó nǹkan tí wàá máa gbẹ̀mí ẹ̀ gbóná lé lórí. ok ká tiẹ̀ gbà pé o ti dájú o ti dájú bọ̀ tí òun náà bá lu ọgbọ́n ṣó mọ̀ pé obìnrin tó bá sọ pé òun lọ́mọ ńkọ́. Ah, kò possible o mọ precious nìyẹn. tó bá jẹ́ pé o mọ precious ò ní sọ nǹkan tó ń sọ yìí lẹ́yìn ọlọ́run èmi tún lọ lọ́run precious èmi nífẹ̀ ẹ̀ èmi ní bàbá ẹ̀ nǹkan tí mo bá ti sọ fún òun ló máa gbọ́ fẹ̀kàn tẹ́lẹ̀ Dubai ló fẹ́ lọ tẹ́lẹ̀ èmi wá ti ọ̀rọ̀ sí lẹ́nu mo ní ṣé ah, ká lọ sáwọn island countries yẹn wọ́n máa nice gan wọ́n máa beautiful fúnra rẹ̀ ló mú Dublin Dublin dẹ̀ lówó wà ṣó ti yí ẹ ṣó wá rí pé aṣòro ṣe bí nǹkan tọ́lọ́hún ò lọ́wọ́ sí ni. <laughs> abawere ni ọwọ́ ẹ̀ o <laughs> ok ok another angle ṣé o mọ̀ pé lóòótọ́ lójú ara ẹ̀ ṣe o ti gbọ́n o ti map out gbogbo ẹ̀ but má gbàgbé pé obìnrin lété obìnrin ló ní ète o. ọ̀rẹ́ ó dẹ̀ ń ṣe mi ò ń ṣe mi gidi gan ni o precious ète mélòó ló fẹ́ wà lórí precious ṣé o ti gbàgbé pé wájú lèrò ń bèrò ni tí precious bá lọ́gbọ́n méjì èmi bọ̀ sùn mo ní mẹ́rin tó bá ní mẹ́rin mo ní sixteen tí precious. Ah, how are you. wow bọ̀sùn bẹ́ntì. baby how are you. i heard all you were saying to me. èmi ò plan àti fún nǹkan tó tó báyìí fún. Ah. No, baby, no, no, no. Uh, um, um. Precious, actually, ọ̀rọ̀ ọ̀rẹ́ wa. Will you just shut up? Do I know you? I mean, was I talking to you? So just keep quiet till I finish what I'm here to say. I'm sorry. You are evil. No, baby, it's not like that. Oh, oh. What's my worry? Baby, oh. Babe, babe, babe, babe, baby. sùn má bínú dẹ́ẹ̀mù òṣìwò ló wá sọ nísù mi sọ fún ẹ mo rán sọ fún ẹ mo sọ fún ẹ o sọ pé wọn ló gbẹ́dùn nílé ayé. bàbá jáde sọ jáde irú ọ̀rọ̀ orí púpọ̀ ló sọ fún mi yẹn ìwọ kọ́ ni àjàlá tá nà wọ́n kọ́ ló ń béèrè ọ̀rọ̀ mi tó ń béèrè jam question èmi náà dẹ̀ ń dáhùn ṣé kí ló sọ sí ogun ah, ní nígbà tó ń káwọ lára ọ̀rọ̀ owó ni wọ́n sọ láìpẹ́ ìṣòro kan ṣọ́ọ̀gùn fẹ́. wọ́n á mú ẹ balẹ̀. I never knew Boswe is a cheat, a liar, and a betrayer. Níyàn tí mo fi owó rán lọ sí school. Like, I mean, who does that? How can he do this to me? Like, me ò deserve gbogbo ilé lọ́wọ́ ẹ̀ now? Ah. My ah. God. Yes, come in. Madam, that's with me. Benny, um, come and have your seat. Kasu. Yes, um, Adéyẹmí. Mo kàn fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ ẹ ni. Okay, ma. The other time, ó pe àkíyèsí mi sí boyfriend mi pé kémi má bàa travel he's not a good person and all of that. Um, mo kàn beer. Kilo, ló Uh, nothing really. I just felt you're not safe with him. That's all. Just that? Yes, just that. Sheko, Sima. Um, kò Okay. O lè Thank you. Okay ma. All right ma. Ó dà ma. Yeah. there's something about this guy. Ah, you ah. just feel like exactly what he told me happened. How possible is that? Ah, Bosun, my God will judge you. I am Mia Sholibare, the secretary to the company. I am Omotola Odosi, the company's accountant. I'm Felix Thomas, the company's auditor. James Babalola, the former PA, now the manager. Manager. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àtìlẹ́yìn iléeṣẹ́ yìí láti ìgbà tí dádì ti kú. I appreciate every one of you. You're welcome. You're welcome. Àti wípé a kì í dúpẹ́ ara ẹni. In view of that, I would like to take charge of the company. no, <laughs> don't get me wrong. I am not relieving anyone of their duty. Mo kàn fẹ́ mójútó àwọn nǹkan confirm, mo juto, I nnkan kan Oh, okay. <laughs> That's a good idea. A good thought. And I want your support fully. <laughs> sure, you have that. Sure. You have that you already. Have that already. And um, the manager will be there for you all the time to put you through láti mọ gbogbo àwọn necessary things láti Like anything you need to know, just call me. Thank you so much for your understanding. And I want to assure you that this is the beginning of greater things. Nilishe. Thank you. Yeah. Thank you. ọlọ́run bá kó bá wa dá ẹ̀mí ẹ̀ sí. àmín. yẹ torí tí èèyàn bá fẹ́ ṣerú nǹkan báyìí èèyàn nídìí ẹ̀mí tó gùn dáadáa àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀mí gígùn àti àlàáfíà ọgbọ́n àti ìmọ̀ àti òye. thank you so much mr james um, ìjókòó èmi àti yín Oshikoyo. Sure, sure. Just call me anytime. Nice meeting you all. Oh, good to see you too. Let me see you off. All right. Let me see you off, please. You guys can resume your So. ọ̀rẹ́ tí ọkọ̀ ọkọ̀ bá rè jìn ẹgbẹgbẹ̀rún àlọ́ Ashanti ni the girl for the job <laughs> bó ṣe wà ẹ́ ó ti gbé ọjà lọ Saudi ó ti gbé lọ Kenya among other countries so bó ṣe wà ẹ́ mo guarantee ọkàn mi balẹ̀ lórí ẹ̀. bàbá kò tán síbẹ̀ o na the work wey we dey do ẹ̀yin ẹ̀kọ́ sọ kọ́ńtì tẹ̀fẹ́ kí n gbẹ́lú bọ̀wọ̀ I'm good to go. In that case, can we do collabo? tí profit bá dẹ̀ jáde a máa jọ pín lọ́gbọ̀gba. kò yé mi o. kò yé. ọ̀rẹ́ ṣàlejò lè fún ọ̀la yìí kájọ why not um, aṣáàtì. gbà Yeah. Yeah. mí ní mọ́tò máa join My journey is. ló dé ní ṣe báyìí náà a ó rí nǹkan tó gbé wá sílé mi ni yàtọ̀ sí pé mo fẹ́ gbélú bọ́ sínú ẹrù precious precious ló máa foot gbogbo expenses kan tí mo fẹ́ ṣe lọ́hùn yes látòrí visa ticket ibi tí máa sùn lọ́hùn títí mọ́ oúnjẹ tí mo máa jẹ na precious go do am nǹkan tó gbé wá sílé mi ṣé lè jẹun kánú ni àdẹ̀sọ náà ìwọ náà ló kó bá mi ìwọ ló gbé mi dé gbogbo level tí mo wà yìí wọ́n ń gbé nǹkan tí mi láìpẹ́ wá sílé mi ṣé lè lówó lọ́wọ́ ni. wow so omi pé gbogbo nǹkan pátá tó gbójúlé pátápátá everything ò ní miss mi lẹ́yìn precious. Ah, mi ní miss mi precious ni oxygen tí mo fi ń mì precious ni ó dẹ̀ rí ibi tí mo wà báyìí wọ́n gbọ́ wọn náà wò kó tó ń gbé wá ṣẹlẹ̀ lè help mi ni. ọ̀rẹ́ o ò ní oxygen mọ́ òfu yẹ. tí mi ò di mò ń bọ̀. inú ń jó lọ́fà mú kókó báyìí ta ló lè máa tẹ piano nínú ilé. kò tiẹ̀ wá yé mi nǹkan tí wọ́n ń bà mí lẹ́rù ni favourite sound tọkọ mi máa ń like láti play tó bá wà lórí keyboard nǹkan kan nìyẹn. then there is a big problem. kò dẹ̀ sí precious lady bí tamanu ló ń tẹ̀ ọmọ kò ṣẹlẹ̀ jẹ́ ká jọ dé. Ah, èmi ò lọ ah i'm scared. Lájọ dúró síbí báyìí kí ló ṣẹlẹ̀ nínú ilé ìgbà rẹ̀. mo ẹ̀rù bà mí pé o. ayé dìgàdìnà àṣàgbà ẹ wá wáyé dìgàdìnà àṣàgbà ẹ wá wáyé dìgàdìnà. lọ́nì. Mm, no mi ò tí lọ akàn gist nílé látàárọ̀. anytime tó bá ti wà pẹ̀lú ilé kò kì í rántí bóun ní bàbá mọ́. Hmm, dadi ẹ má sọ fún mi pé ń jẹ lọ́sọ̀. tó bá jẹ́ yẹn dadi máa ń jẹ lọ́sọ̀ but ṣé ẹsẹ̀ òkè ìròyìn pẹ̀lú position tẹ máa ń jókòó sí every time. orí oh, romi i'm used to it. Hmm. Um, anyways mo fẹ́ tẹ̀lé Láyọ̀ pẹ̀lú bá ṣeré okay there's a problem ọ̀rẹ́ òun yọ̀ rẹ̀ ọlọ́run ò ní ṣe iná lákòóbá fara yín o. àmì o ẹ ṣàmù pé oríire làwọn ń kó bára wa. àmì tí ì dání. ok. Mm -hmm. All right, sir. Okay. kí tiẹ̀ ní í ṣèwọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń ṣe gàlégàlé kí ló dé tó ń ṣe bíi adarí inú ilé ṣéwọ̀ ló ń bọ́ gbogbo wa ni eré tó kásẹ̀ lera wọn. wà ṣé wọ́n ń rọ ẹ̀sìn mi ni ṣé wọ́n ń rọ ẹ̀sìn mi ni wọ́n á dẹ̀ dúró síbi tó ń fi ẹ́ sí. lẹ́nu rẹ̀ asọ́gbà ìwọ náà ti o ti ń ráàyè àti bá ń sọ̀rọ̀ báyìí tí ìbá ṣe flower ti ń bẹnu ilé ọ̀ bá useless ó ní ní post kankan ó lò sí asọ́gbà lásán lásán o ti ń mad. ọlọ́run nìkan ló lè gbà mí lọ́wọ́ bọ̀bọ́ yìí. Ah, madam. Ẹ káàárọ̀ ma. Káàárọ̀. Yes ma. Um, báwo ni? Mo ma. Yes ma. Um, but why tó kàn ṣe jókòó síbẹ̀ Ah, Mo kàn ní kí n gba ma. Oh, really? Bẹ́ẹ̀ ni ma. Ah, okay, that's good. Yes ma. Yeah. madam ẹ jọ ṣé mo lè rí yín. sure. madam ẹ ṣe má bá wọn du company dáàdi kí máa ṣe bẹ́ ṣe ń ṣe lọ kéde ìfọ́nrẹ́ kan náà máa ṣe bọ́ ṣe ń ṣe. báwo ló ṣe mọ̀ ṣé èmi àti ẹjọ́ débẹ̀ lọ́jọ́ yẹn. ó ti o ó ti o. so how come báwo ló ṣe mọ nǹkan tí a jọ discuss. mo kàn gẹ́ẹ̀sì ni mo gẹ́ẹ̀sì ni ma but madam ẹ jọ ẹ má tọpinpin ẹ ṣe ma. Ah. Elédùmarè Ọlọ́run àtayé ṣe ah, ah, ẹlẹ́rú nìyí. ẹ máa ń jẹ ara yín o. ẹ bá jẹ mi. àwọn àtàbà dọ́fíìsì àwọn máa jẹun. kì í ṣe enjoy. mo enjoy. kẹjẹ dáadáa especially chicken yẹn parí ẹ má jẹ kó ṣe kí. no problem. <laughs> all right. take care all right you too. see you later. bye. wọ́n á bá ẹ jẹ wọ́n wọ́n á mú ẹ balẹ̀ ayé dìgàdìnà àṣàgbà ẹ wá wáyé dìgàdìnà ṣọ́gbà ẹ wá wáyé dìgbàdì náà. àṣọ́gbà wọ́n á bá ẹ jẹ wọ́n á fọ́ ẹ jẹ wọ́n á bá ẹ mú wọ́n sì ń jẹsùn o. piano daddy, keyboard. ah rárá èmi kọ́ kí sì ní bẹ́ẹ̀ mọ́ wa o. o sọ. yìí fi ṣe é gbà tí ọ̀gá wà láyé wàá mọ̀ fi ṣe é ní ìsìn mi ìdánwò rẹ o. tẹ̀lé mi. same sound daddy, bye i don't even get. yes in fact mo ní láti pè di kí n bèrè lọ́wọ́ ẹ̀ bóyá òun ló ń tẹ keyboard of which mo mọ̀ pé kò possible kò lè wà crazy the level yẹn now. Um, baby girl o ní láti cool down ó dàbí pé gbogbo àwọn nǹkan tó ti rò hmm? imagination lásán ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mm-hmm. wait wait wait àti wípé o miss daddy. no imagination kọ́ sound tí mo gbọ́ loud and clear ni mo mo gbọ́ kì like it's not kì í ṣe pé èèyàn wá ń sọ fún mi I heard it sound piano dádì mú gbọ́ sẹ́ ẹ̀. wo wo imagination lásán ni trust me. so sure. I'm very very sure. wo ma worry. mo ṣe máa bẹ ṣeré díẹ̀ kí n tún un ṣé oúnjẹ ṣàwọn àlè tí mo lè jẹ kí tẹ mo sọ yìí. Sidi. Sídí mọ́ òun ká mi lóhùn ní kó rọra wá síbí báyìí jọ. ó gbọ́ bí mo ṣe ń parí rẹ láti ẹ̀kan. ṣe lóúnjẹ ń lé. oúnjẹ ń bẹ ń lè. Hmm, bá mi ṣe wheat. a lè wá tí oúnjẹ ń bẹ ń lè. mo ní kó bá mi ṣe wheat. iná mọ̀ ń sọ a lè wá tí ń bẹ ń lè oúnjẹ kí ló ṣe ẹ́ náà ó ní kó bá òun ṣe wheat kí ló ń sọ. ṣé ìtò jọsìn mú. ọ̀hún wà. gbé báàgì mi sílẹ̀. precious nǹkan. and precious wọn bẹ lókè. kí ló ṣe. wọ́n ṣẹ̀ṣẹ̀ gòkè ní ìsìn. nísinsìnyí. bẹ́ẹ̀ kọ́dà wọ́n ní báwọn gbómi kaná ẹ sáà mọ̀ páwọn precious fún òpó ìmọ̀ tán fún mi gbóná sí. ó dá ẹ lójú pé ó ṣe gòkè ń sìn. bẹ́ẹ̀. ó fẹsẹ̀ ara ẹ̀ rìn ó fi gòkè. wọn ò gbé wọn gòkè fúnra wọn ni wọ́n fẹsẹ̀ ara wọn rìn. ok lọ ṣe nǹkan tó ní kó ṣe fún fi báàgì mi sílẹ̀. going on? Wọ́n expect ká dé kí a máa gbáriwo àbí nǹkan kan ni. Wọ́n expect kọ́ máa kí wa pé. Nǹkan kan ti ṣẹlẹ̀ kí n tẹ̀sí báwọn èèyàn eh. wájú ilé. You know, but I don't understand. Let's check ẹ lómi. Mo bọ̀ fún mi few minutes. Ẹ̀bẹ̀ mo bẹ̀ o, ẹ má para wọ mi ẹ̀bẹ̀ mo bẹ̀ o ayé ẹ má para wọ mí dà òkun láyé òmùwẹ̀kan olè wẹ̀kun ayé já. ó mí nẹ pé òun ló sọ pé òun ṣe mọ. àní ah, ẹnu ẹ ló fi sọ fún mi báyìí pé òun ò ní interest kan nínú company pop sí òun pé èmi àti àlè máa rán ọ̀nà ẹ̀ lọ. for real jọ ṣé kìí ṣe pé ó ní ọ̀nà tí gẹ́ẹ̀ yìí fi mọ plans wa ṣá ìyẹn ṣíṣe yẹn jẹni tó ní and by the way. pé probably for our own boyfriend say ló kàn jẹ kó change mind ẹ bí wọn fẹ́ dá complaint wọn lẹ àbí being kan ó ṣàmùhàn young girls now. then ṣé nǹkan tí mo ní kò lò oh ṣé o lò fún because oh yẹ kó ti jẹ́ pé ọlọ́run. Ah, ah. tó bá sọ fẹ́ pé mi ò lò ṣé wọ̀gán náà ṣé ò ní doubt ẹni tó sọ bẹ́ẹ̀ ah, mo lò mo tún fi sí in excess kí wàá ló dé tí ò kú. so lọ́rọ̀ kan ó ti lóun fi company lẹ̀ fún wa báyìí. a jẹ́ pé rí ẹ̀ bá ṣe nìyẹn. Ah, rí ẹ̀ bá ṣe. ikú yẹ̀ lórí ẹ̀ òun gangan ló yẹ kó máa gbé ní ikú yẹ̀. in fact ká ló ṣorí kan ni mm-hmm. tó ní àfi tí wọ́n bá head company bọ̀ sí wọn mm-hmm. ẹ kò jẹ́rìí mi èmi ti ní plan b fún. i trust you woman ní plan b always. Yeah. Anyway. Um, it's one on need to wear a mask. We just need to do something. Ẹ wá wáyé ló jáde náà. Ah, madam, báwo lè wọlé? Um, ìwọ náà ò tilẹ̀kùn náà. Oh, wow. Yeah, Um. Before kó go, bá mi get some cause Túndé ò sí lára ọ̀dọ̀. Oh, okay, okay. Màá wá bá ní living room ma. Màá wá ní living room nísìn ma. Wà wà wá ṣe kí ni? Màá wá ní living room. Uh, okay. Wà bá mi ní living room. Yes ma. Ọlọ́run àtúbọ̀ máa sọ agbára dọ̀tun àmín. really appreciate you God bless you. ọlọ́run ló ní gbogbo ọpẹ́ ẹ ṣáà i dájú pé ẹ gbàwẹ̀ bí mo ṣe ní kí ẹ gbà kẹ̀dẹ̀ máa gbàdúrà wákàtí wákàtí nítorí àwẹ̀ téèyàn bá ń gbà tí ó gbàdúrà ó dàbí àgbẹ̀ tó lọ sóko tí ò mọ̀kọ́ dání lọ. kò sí wàhálà ọlọ́run á wà pẹ̀lú yín kò sí wàhálà ẹ jẹ́ kí èmi padà ń bí ọlọ́run á wà pẹ̀lú ó dà ó dà ẹ bá mi kí ilé ó dàbọ̀. gbọ́ olúwa mú mi kúrò láàgìjù. Ah, adéyẹmí dà. adéyẹmí. adéyẹmí. madam. Ah. ibo ló lọ tẹ́lẹ̀. ó sáré lọ tọ̀ ni mà jẹ́ ká máa lọ. ok. ayé dìgbà dènà àṣàgbà ẹ wá wáyé dìgbà dènà àṣàgbà ẹ wá wáyé dìgbà dènà àṣàgbà wọn á bá ẹ jẹ wọn á fọ ẹ jẹ wọn á bá ẹ mú wọn á mú ẹ. madam. I love you ó dẹ̀ ṣe tèmi. ọ̀gá mi lẹ jẹ́ mi ò ní lè ṣe é. sí àyè iṣẹ́ ọ̀tọ̀ àyè ìfẹ́ ọ̀tọ̀ ni ìfẹ́ ẹ̀ ti kó sí mi lórí ó dẹ̀ ń pa mí bí ọtí in fact I don't even understand myself anymore. it's it's not right mi ò lè ṣe é. o ò lè ṣe é. Oh, ò lè ṣe àbí everybody tí mo ti bá ní relationship ló ti rí fault nínú wọn don't forget that mi ò kọ̀rọ̀ sí ẹ lẹ́nu now I need something from you you're telling me you can't do it. Oh, madam ẹ try láti understand me please. see I can understand anything ṣe tèmi Love me because I love you. Is that what you want? Yes. That's what I want. Okay, mo Do you copy? Yeah. Copy that. Ẹ wá àpérò mo ní wàá béèrè pé sẹ́ẹ̀jẹ̀ ọ̀hún. oúnjẹ ẹlẹ́kẹ̀lò kó ṣì dànù jọ àná kó ṣì dànù. kí ni. Ah, bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ ní ilé yìí o. kí ló ṣẹlẹ̀. Ah! kí ni. sọ ọmọdé yẹmí olórí ibù. aṣọ gbà. bẹ́ẹ̀ni yasin irun àti pẹsọọsì. pẹsọọsì wo. ọmọ ọ̀gá irun wọn gidi. <laughs> kọ̀pọ̀síwù ah, ah, ah, a ní ò lè ṣẹlẹ̀ hmm, mo trust madam madam lójú wọn ní choice ṣé bí ẹ bá tẹ̀ wá nídìí èèyàn pé nídìí ọkùnrin wọn wàá firú mi lẹ̀ wọ́n lọ kọ̀pọ̀síwù jàre. bí bá sọ fún ẹ pé ló ń do wọn ní lọ kẹrù rẹ wá a ní orí wọn báyìí lójú korojú. a ní ọ̀pọ̀síwù a ṣe wá mi asọ́gbà lásán lásán bọ́ọ̀bì orí lẹ́nu gbódé àti bọ́ǹbọ̀ kú bọ̀ bọ́ọ̀bì wá bọ́ọ̀bì wọn bọ̀ báyìí ó ní ọkọ dá báyìí. mo fẹ́ bi ọ́ láwọn ìbéèrè kan. mo ń gbọ́ fìrìnfìrìn kan mo ti wá trọ́ọ̀sì rẹ lẹ̀ pé kò pọ́síbù ò lè ṣe kó o kò tiẹ̀ dájú. nǹkan náà kí ni sọ̀rọ̀. má bínú dákun kí ni ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti màdámù. ṣé ẹ̀yin méjèèjì ṣe gbádùn ṣá. wonderful. irú ìbéèrè àgọ́ rẹ̀ ń béèrè lọ́wọ́ mi yẹn. wambi fìbílẹ̀ jẹ́. ọ flashback sọjọ́ tó wá tó tó wá sẹ́wá bíi lẹ́mi. sọtán. kárí magin. sọtán. Ah! Ah. ọ̀gá ò lójú o oh. ọgá ò lójú o padà sẹ́nu sẹ́rẹ̀ padà sẹ́nu sẹ́rẹ̀ padà sẹ́nu sẹ́rẹ̀ mọ̀nà mọ̀nà mo ti gbàgbọ́ mo ti gbàgbọ́ ààdùn ah, ẹlòmíì kan máa ń fa ẹni ojú máa jẹ wọn yá ṣẹ́bí yẹn bá ń wọ èèyàn tó sí gbọ́nlẹ̀ tó ìkíní náà dáadáa ẹ̀ torí bí ajá polaris ṣe é ara mi ò jẹ́ abalẹ̀ wọn you. Yes, I called you. Are you fine? Yes, I'm okay. I'm fine. Ouch. Adeyemi, what is your problem? Madam, I'm fine. I'm okay. I Stop calling me madam. I am not your madam. I am your girl. I'm sorry. Am I not? sexy enough or don't you like me? You are, you are, you're sexy. So what is it? Why can't you love me back? Or don't you like me? I, I like you. So what is the problem? Let's, let's take it slowly, please. Slow, slow, slow. This is what you say all the time. Ain't you tired? Eh? See, All this is yours. Madam. Just look at me. Like, you you own me. Please, let's let's take it slowly, please. Please. Adeyemi, this is what you say all the time. Please. Madam, stop it. Adeyemi. Ouch. God damn it. ṣàkíyèsí kò kéré láàrin Precious àti Cardinal lọ́jọ́ mẹ́ta yìí. Yeah, mo notice wọn bákan bákan bóyá wípé wọ́n ń lẹ̀ mọ́ra wọn something àbí. <laughs> beyond that. ọmọ rẹ bẹ́ẹ̀. ha èmi fi pé nǹkan kan wà láàrin wọn. come on nǹkan kan bíi báwo. How do you mean? Nǹkan tó mú wà láàrin ọkùnrin àtobìnrin. Wọ́n ń fẹ́ra wọn. Báyìí tó ń sọ̀rọ̀ báyìí. Ah. Precious pẹ̀lú bó ṣe rí yẹn. Eh. Come on. Precious ò nílò standard rẹ̀ pẹ̀lú bó ṣe rí yẹn kó máa wá fẹ́ aṣọ́gbà. Equation yẹn ò balance now. Come on. Come on. Ìwọ street boy ló ń sọ̀rọ̀ báyìí. I dey clear you wetin I know. Ah, ah. that guy is a fine boy. graduate ẹ̀ tún ni kó tó ṣẹlẹ̀ ló jẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe náà. Fọláṣadé. ó ti gbàgbé pé wọ́n ló sọ fún mi pé owó ni fine boy. If you don't have money, don't talk about love. So. okay. okay. mo ti gbọ́ ẹ ṣáà ṣe ká máa wò mí ṣì máa wọ́ọ̀tì wọn ṣá. the best thing náà ni kò gbọ́ ṣé ìtọ́jú nǹkan tó ṣe pé mí nìyí jẹ́ kí n padà sí bedroom mi ọmọ kọ́là ní monday i'm a oh serious wọ́n wẹ̀ wá. what's that. For me, love ẹ̀ no no no Me eh, ò fẹ́ ṣe nǹkan kan. ẹ ò fẹ́ ṣe nǹkan kan. ẹni tó bá ti wọnú yàrá ẹ má máa sọ fún the time tí wọ́n ti wọ bí làwọn máa ṣe nǹkan mi. ẹ ṣẹlẹ̀ time sí lọ́rùn. tired. My bọ̀ kí ló máa ń ṣe ẹ̀ náà òde máa máa ṣe bí ìpín mi mò Thank you.

àjọ̀nù ní mẹ́mẹ́. sọ́dẹ̀ tí ẹ lélẹ̀ ìwé. ẹ wo ẹ wo mi o i can't stay in this house i have to look for where to go. sẹ́rí bẹ́ẹ̀rù ṣe ń bá yín ló ń bè mí náà bọ́tí mi ò bílẹ̀ pé ìyẹn ni nǹkan tó kàn next tá a bá bọ̀ ta àmọ́ ewu tó wà ń ta òru láwa since ti piano yẹn ò ti dùn mọ́ for now ẹ jẹ́ kí kálukú padà sínú yàrá ẹ̀ ṣé o gbọ́ nǹkan tí mi sọ tó bá dàrọ̀ là mú next thing. èmi ò rò pé mo lè dó sínú ilé o i can't sleep ẹ jẹ́ ká rọ́jú amasan fún nurukó ti gate tílẹ̀ bá mọ́ tábà tún jáde àmọ́ kan tó lè ṣẹlẹ̀ sí wa ń ta. wá ń bí èwo ni wọ́n ń ṣe ń bẹ̀ yẹn so ah, are you part of us in this house. bẹ́ẹ̀ ni I don't think so mi ò rò bẹ́ẹ̀ drop kí ni ọwọ́ ẹ̀ jàre ó lè ń jàwèrè ńlá gọ́tà ha èmi ò rò pé mo lè dó sínú ilé yìí o. àǹtí ẹ jẹ́ kí lọ ọ̀rọ̀ rẹ̀ mi yẹn ṣe gbọ́. ọ̀rẹ́ bíi ti báwo. àwa mélòó ló máa kù sínú ilé bóyá gbogbo àjọ máa lọ àbí. màdàmú ẹ lè fà wálé àwa náà tẹ̀lé yín o àlédádó nulé o. can you imagine ẹ̀wẹ̀ ní tó jẹ́ security ìwọ́n tó yẹ kó máa ṣọ́ wa ṣé ọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu ìṣá sórí ẹ pé ṣá. ẹ ṣé spirit wa jẹ́ bíi tàtà ni bẹ́ẹ̀ náà gbọ́ngbà ti dún ẹ ṣe mú ah, mi náà níyà tí ó jèrè mi lé o. yóò ah, ah. ṣe spirit ni ń dà wá láàmú ìbàdàn ní bẹ́ẹ̀múlé. ẹ kó o ìṣe ọ̀parí primary six ìdáná. ẹ wo mi ò ní pẹ́ kó lè da náà níṣẹ́ ti gbọ́. àbí àbí kémi kúkú sin lọ. ẹ eh, ẹ bóyá kò bọ́ síbí báyìí kò sin lọ báwo. everybody is outside the compound right now kò sẹ́nibọ̀dì tó bí dáko dúró sínú ilé jọ ṣàmì fún mi. wait cool down your house is on fire like i'm not getting it. remember i told you that sound of piano daddy la máa ń gbọ́ nulẹ̀ but right now ó ti wà very loud and it's scary wò wò bí anybody dáko dúró sínú ilé. Oh, o túmọ̀ the funny thing ìtàlásùn ìtàlásùn mọ́jú jọ. precious farabalẹ̀. ẹ ṣe máa gbọ́ scaring voice nínú pọ́npọ́n stop it please orí mi láti kú lọ. Láyọ̀. Let me repeat myself. Remember, I told you that Amangbo sound the piano daddy. Right now, it's loud and scary. gbogbo wa ló ń gbọ́ nínú ilé we are outside the compound right now wọ́n bí wàdà kà sùn sínú ilé. baby girl baby girl precious cool down. Hmm? Yeah. Um, láti two weeks ago nsìn lẹ́lẹ́mi kan ti wà ní church wa láti òkè àgélú so bóyá anytime tó bá ti free you can always come and let me take you. anytime I said my house is on fire let's go right now. ọ̀nìkan ló. apá àràdà yìí mọ̀lẹ́ á wọlé. ó tẹríba lónìí o kí ìkùfò lọ lórí mi. wà á dé ìlànà àná dé abíbí pẹ̀ka lómi wàjẹ́ alẹ́ iná dẹ́ra mo tẹ̀gẹ́ alómi túbọ̀ sùn. Ah. Adéyẹmí lorúkọ ẹ̀ ẹ wo yálàdúrà ẹ fòun lẹ ẹ gardener ni aṣọ́gbà lásán lásán ni. túbọ̀ sùn. ẹni mi ò kì í ṣe túbọ̀ sùn o mo kàn yá lónìí. ebi ò mọ̀ pẹ́ nìkan ò yó iṣẹ́ ajé ò gbàbòjì. torí ẹ̀ náà ṣe ni ká máa fi ọ̀dọ́langba ṣiṣẹ́ ká má bàa fi arúgbó ara gba ọ̀wẹ́ ọkọ mi bó la ń lọ léni torí èmi ti rẹ́ẹ̀dì láti ọ̀zọ̀ o. tá a lọ bó la tún fẹ́ lọ mo ti pe Fẹ́mi ó ní ká máa bọ̀ on site pé iṣẹ́ on site. site. bẹ́ẹ̀ni. ṣoṣá ti lo oògùn ẹ ṣá. oògùn <laughs> ṣọfẹ́ ní ò pé oògùn mi ti tán ni. Ah, ah. wo má wọrí má wọrí já máa lọ já máa lọ já máa lọ má wọrí. báwo ló gbé ṣe tó bọ̀ sùn. ìyàwó mi. ìjáde yìí nìyí kò bá mi lára mu o. Ah, kí ló dé nù. ó health ẹ ó mọ condition ẹ mo dẹ̀ nígbà kó dúró sílé kó lè rest onírárá àti tó bá jáde mo ti go out. ìyàwó mi ṣé wọn pé tí ìbá jáde bá la fẹ́ jẹun wọn náà mọ̀ pé ojoojúmọ́ ni mò ń wíìgì sí mi ò rí ìnagbára and we need to get money at least. ọmọ nǹkan tí mò ń sọ. nítorí burúkú dẹ́gbà wọn lélẹ́yìí ṣọ́ọ̀rì yàn ni. bébì kí ló ṣe é kí ló ṣe é. calm down calm down you'll be fine you'll be fine baby you'll be fine baby you'll be fine baby calm down are you okay baby are you fine baby you are fine baby look at me baby look at me God baby look at me. You can't die now. Baby, look away. Baby, baby, baby, I'm here now. Baby, I'm here now. Baby, let's go walk. Oh yeah, jẹ́ ká lọ ṣiṣẹ́. Jẹ́ ká lọ ṣiṣẹ́. You walk. Baby, call it. I don't know. I don't know. bẹ́ẹ̀ ni sà. ẹ̀wọ̀n sà. ìkàlẹ́yìn méjèèjì James àti Fọláṣadé ìkànnì ládùúrú oore tí mo ṣe fún yín ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún yín ah. ẹ mà níkà o ẹ̀yin gan nìkan tó ń gbénú ẹ̀dá tó fi sọ wípé ìkàlẹ̀dá James mo sọ ẹ́ di èèyàn tán gbogbo àìlẹ́yìn tó wá fi gé mi jẹ. o rẹ̀ ti ṣe master ẹ̀. bẹ́ẹ̀ni sá. o rẹ̀ ríṣẹ́ náà. pẹ̀lú gbogbo qualifications tó kó dání. yes sir. Ah, ah. Ah àkíyèsí àgbàyàn lẹ́jọ́ mẹ́ta kò sí opening kankan but ní mo lè ṣe o but dẹ̀ sí vacancy kankan ní company mi báyìí o but um, um, well tó bá wà láti ṣe pa. Mind your fact I, I, I be glad. Okay. Uh, eh. mind, sir. o accommodation problem no. Ye yes yes sir Ben, ni sir. Hmm. Hmm. tó o bá mind tó o bá wà láti gbé. ibi ìsà. Hmm. mind rárá sọ. No, no, this okay. It's okay. It's okay. Wàá fi yẹn and then. Ṣé eh, ah James. tẹ́ ẹ ṣe fún mi yìí orí kà mí láyà ni sà I was not expecting something much like this. I promise to, to be loyal to you, sir. That's good. Ah, ah, James. So anytime you want to ready. That is James. Hmm? Uh, new PA minister. Eh. Yeah, yes. And James, uh, my wife. Oh. Uh, no, no, no. How are you? I'm fine. Now, tó bá cash check yẹn, ìwọ gbówó yẹn fún James kó máa fi bọ̀ nílé. Ẹ ó lè drop ẹ síbi tó fẹ́ lọ. Ẹ á pick ẹ later. Ṣé mi náà lè mú tèmi? Of course. <laughs> Thank you, love you. Mm. Thank you. All right, sir. Wow. Wow. Are we safe here? Hundred percent safe. ọ̀rẹ́ mi kan ni manager wọn níbí so anytime tí mo bá ní private meeting ibí ni mo máa ń wà ojú ẹ̀ lélẹ̀ Fọláṣadé ó dẹ̀ wá pretend bíi pé o tiẹ̀ mọ̀ mí rí àbàtẹ̀ wa ta kété bíi tí o bọ́dọ̀ tán rárá. kí ló expect jọ kí n sáré fò sókè o kì í ní ah, ẹni tí mo ti wọ́n láti jọ́ ẹni tí mo ti mí ìsíré o lójú ọkọ mi níwájú ẹni tó ti ń ṣiṣẹ́ tí mo fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀ ni. you're right though chief ló ń fẹ́ sìn. àbí ìfi tó rí bá dání tí là ń gbé kí là lè fẹ́ ṣe. tell me the reason why you you ran away ṣe ká sọ pé torí mi ò lówó lọ́wọ́ ni àbí báwo. actually ìwọ náà mọ̀ pé kò kí ṣe pé mo lọ́ọ̀bẹ you know relationship is not all about love alone ó ní àwọn nǹkan púpọ̀ tó máa ń rọ̀ mọ́ relationship tó máa ń mú dúró and part of it is money but um, ideology and your perception towards money making in your like you're not on the fast lane when it comes to money making èmi tẹ̀lé ambition mi ah <laughs> ó high gan. actually inú mi dùn gan bí mo ṣe rí ẹ nǹkan hold ara mi ni torí hmm. <laughs> ọkọ mi i'm so happy seeing you. inú tèmi náà dùn láti rí ẹ in fact bí ká sọ pé mi ni inú mi dùn jù. <laughs> Fọláṣadé. Yeah. Do you know I still love you? I still love you. <laughs> um, I still do too. Really? Yeah. But first, only I want to money, mo ní lọ́kàn, àwọn plans kankan So let's check kí relationship kotosi. Really? Yes. You can still make money. Okay. Can you can you break it down? We talk about it later. Sabali for Abale Dada. Oh yeah. Oh yeah, man. Really? Yeah. Hello, salary lo ti mo wa lo chief. Okay. One by one. Yeah. What about it? What about it? That's for you, and uh, there you go. You, and you too. Ah, lẹ́yìn salary, It's for fún pocket money. Ayọ̀rẹ́ yín ṣọ̀wọ́n sá. Olùwọ́n ṣọ̀wọ́n gan ni. Gan ni. In fact, gbogbo ìgbà lẹ máa ń Thank you, sir you are the best we really appreciate you. ẹ surprise you are ni sir. That borrow ọlọ́run á jọ yín lójú. àmín. èmi náà kọ ọlọ́run ẹ̀yin náà dẹ̀ rí ẹ fi ṣe ẹyin ṣe rárá deserve. gbogbo ọ̀gá kọ́ ló sir. from the bottom of our heart we say. thank you sir. Shuri, first time ta le carry out operation wa lele mo ti rán sí ní ọmọ yẹn náà dẹ̀ ti jáde so jẹ́ ká tètè ká babe kí ló ṣẹlẹ̀. i'm scared. scared of what. i don't know i'm just i'm just scared èèyàn la fẹ́ pa yín náà ṣe kó dùn mọ́. má máa ṣe bíi bébí mọ́ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ náà ṣọkùnrin kọ́ ni ẹ nì. ní ní mi but. ṣé wọ́n fẹ́ kú sínú iṣẹ́ ni ṣé wọ́n fẹ́ lówó ni wọ́n fẹ́ máa sin orí olórí káàkiri ó fẹ́ kán sin orí títí ẹni kí ló ṣẹlẹ̀ gan-an. ṣùṣù. pàdé àpòpọ̀ ẹ pa mí ẹ tó wá fẹ́ pa ọmọ kan ṣoṣo tí mo filẹ̀ sáyé lọ nítorí ogún ogún tó máa lọ tó máa tán. precious my dear. yes daddy. do you know that ọgbọ́n eh, náà fi ń ṣayé ìmọ̀ náà dẹ̀ fi ń ṣọ̀run. to live long on earth here you need intelligence you need wisdom and you need knowledge. You copy that? Copy that. Good but dad hmm? ẹ̀yin náà lè máa sọ pé èèyàn ò lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ni. ẹ eh, ò tó ni but all the same just do your best all the time do your best and leave the rest to God. Hmm? Copy that. Ah, ah, ah, <laughs> okay um, eh. mo fẹ́ lọ change kí ni tètè máa lọ síbi tí mo lọ. Eh, but rántí you, ìjàkùmọ̀ kí n rìn dé ọ̀sán ẹni abíire kan kì í rìn dé orí. Ah, mo rí kọ́pì yẹn náà. copy that daddy see ya. <laughs> okay we have fun. okay daddy. all right. how I play it. I see. play it. Do you copy that? <laughs> Copy that. <laughs> Wọ́n wọlé ọlá, wọ́n sọ lé ọlá dahoro. Wọ́n wọlé ọlá, wọ́n sọ di sí ìbásíbo. Olódodo di. Wow, Daddy! Mo ti rà that. Ah. <laughs> Thank you so much, Daddy. Ìyàwó ìtòrí ẹ̀ mo ṣe ṣiṣẹ́. Copy that. Agent, it's Malo. I'll see you soon. You have fun. All right, Dad. All right. Eh, eh. Wàá bá mi ṣíjú. Mọ̀ ń bọ̀. Ẹyin <laughs> tí lálá ti. Kí ló ṣe máa yẹ tí mo ti ṣe láti bí ìjẹta? Ẹ ṣe mọ̀ pé aláàtì dàbí nǹkan oṣù ní máa ń ṣìṣì gbà mí. Lọ wo fóònù ẹ my friend, kó má dà mí láàmú. Bó ṣe wáyé, tó bá ti lè fi sínú oúnjẹ fún un after three hours tó bá ti jẹ́ ló máa tó bẹ̀rẹ̀ iṣẹ́. after three hours. yes make sure pé o bù sí dáadáa kó dẹ̀ má jẹ́ kó rí ẹ o. I trust you I know you're smart. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ń sìn ó máa lọ bá dàdí ẹ lọ́rùn. àmọ́ ara yìí ṣàyẹ̀tì. gbàgbé sílẹ̀. Eh? precious nǹkan. àwọn precious wọn bẹ lókè. kí ló ń ṣe. wọ́n ṣẹ̀ṣẹ̀ gòkè ní ìsìn nísinsìn. bẹ́ẹ̀ kọ́dà wọ́n ní báwọn gbómi kaná ẹ sáà mọ̀ pé àwọn precious wọn ò po ìmọ̀ tán fòmí gbóná sí. ó dá ẹ lójú pé ó ṣe gòkè ń sìn. bẹ́ẹ̀ ni. ó fẹsẹ̀ ara ẹ̀ rìn ó fi gòkè. wọn ò gbóhùn gòkè fúnra wọn ni wọ́n fẹsẹ̀ ara wọn rìn. ok lọ ṣe nǹkan tó ní kó ṣe fún un fi báàgì mi sílẹ̀. expect ká dé a máa gba ìwo àbí nǹkan kan ni. mo expect kọ́ ẹ máa kí wa pé. nǹkan kan ti ṣẹlẹ̀ kí tẹ̀sí báwọn èèyàn eh. wájú ilé. you know but i don't understand. lọ check ẹ lọ. ń bọ̀ fún mi fún mi. Yes, come in. Come in. So ah, precious. Sis. Ẹ̀kọ́. Ẹ kú Down in Báwo ni I Àdúpẹ́ o. You are okay? You are okay? Because um, wọ́n expect kẹrin yín ní living room Oh. Àti mi ò rí yín ní um, ní kí wọ́n wò yín yàrá. Mo kàn relax. No problem. Oh. Hmm. Ẹ ṣọ́ṣà. Of course, no problem. Ṣé lè ti jẹun? Hmm, mo ti jẹun, mo ṣì máa jẹun sí o, eh. mo kàn ń fẹ́ kó ṣe díẹ̀. Ẹ ṣúọ, uh-huh. torí mo mọ̀ yín pé anínú máa jẹun ni. Ó ti dùn náà, but mo ṣì máa jẹun sí i oúnjẹ tó dẹ̀gbẹ̀ fún yín láàárọ̀ yẹn parí ẹ̀ àbẹ́ ẹ̀jẹ̀ rárá. mo parí ẹ you won't believe that. ẹ̀ẹ́ mo parí ẹ <laughs> really nice. ìyẹn múnú mi dùn gan nìyẹn in fact ó surprise mi mo ń wò pé ẹ lè má fẹ́ jẹ tán ẹ pẹ̀lẹ́ ẹ mú kọ ṣáà ní pé kí tún kí wá check up on the ọ̀rọ̀ ní pé ẹ ṣe ẹ sis um, mo ti conclude pé kẹ́yìn àti Mr. James máa continue láti máa run company that because mo fẹ́ venture into another business ìyẹn dẹ̀ máa gba gbogbo time. ìgbà wo ni ẹ make decision yẹn. Hmm, mo ti ń rò náà but mo kàn ní kí n sọ síta nísìnyí. ẹ má bínú ṣé anybody ṣẹ́yìn. Ah, not at all no no no no no ẹ má ẹ má try láti hide anything no. because mo mọ àwọn staff wọn yẹn mo mọ wọn dáadáa those guys are very very naughty mo mọ wọn tí kọ̀ọ̀kan ni wọ́n bá ti trespass ẹ sọ fún mi i know how to deal with them ẹ sọ fún mi. not that i don't have a problem with any of them mo kàn feel like me really and mo wà sure pé of course company daddy wa in safe hands in it so. Uh, dẹ̀ máa dùn mí gan ṣá <laughs> ah, ó dùn mí ó dùn mí ó dùn mí ó dùn mí gan because mo ti fọkàn sí mo ti ń picture bá ṣe jọ máa ma ẹ̀mọ̀ náà ideas ti tèmi tàbá ń rọ̀ bẹ́ẹ̀ á ah, ó dùn mí o. Ah, so um, business wo lè wá fẹ́ venture into buy? Actually, mi ò ti decide, eh. but as soon as I do, máa jẹ́ kẹ́ <laughs> ẹ tí decide lè sọ pé ẹ ṣe mú ọ̀rọ̀ yín well whatever tí ẹ bá choose i'm very sure mo i can vouch for you pé nǹkan tó dáa ni. àbí náà all right. ibi tí mo wà mo need a companion. ẹ jọ sá ẹ wọ mi. ẹ ẹ ń bá mi lọ. kọ́ra ládùúgbò bá ń lè ṣe ẹranko kọ́ lórí ibùkábí kò ní dáàmú. ògo fónílé ọlá ọlọ́run tó pọ̀ nípa ti agbára mo gbé ọ̀gá. kíyèsí a tó fara tìdí òkè àkọ́bí nínú àwọn òkú mo gbé ọ̀gá ọlọ́run tó ti ń bẹ kí bẹbẹ tó máa gbé bàbá tó máa nígbà tí kankan ò ní sí mọ́ àpèjúbà àwùjẹ ẹ̀mí àwọn wòlíì mo ṣe ọ́ lọ́ba ọba tí ń ṣẹ́gun fún ni aráyé mo gbé ọ̀gá mo sọ wípé o ṣe olúwa mo fìyìn fún ọ mo fọlá fún ọ o ṣe nítorí pé o ti ṣẹ́gun nítorí ogun tí o ṣẹ́ kì yóò gbérí mọ́. àṣedádì ni mò ń bá gbélé láti ọjọ́ ẹ̀ no wonder he refused to touch me with all my disturbance. gbogbo ìwà wọn ló tún ní lọ́wọ́. God.